ló jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn ẹ́. ó ti dá mi lẹ́bi already ó dẹ̀ ti dájọ́ ikú fún mi though my date keeps changing I've been abandoned there. What difference will it make if I tell you I did not do it? <sighs> I believe you. I know you couldn't have done such a thing. But you see, I Asho Bomoyemo, Omoye has walked naked into the marketplace. But let me tell you something. Lẹ́yìn Ọlọ́run ọba tó dá ẹ tí anybody ò bá gbà ẹ́ gbọ́ I do believe you to an extent. Thank you, auntie. Thank you. But nǹkan kan ni mo kàn fẹ́ kẹ́ fún mi. hello gbọ́láhùn ẹ mo wà lọ́dọ̀ ìyá ramọ́ nísàlẹ̀ street wa ok. Gbọ́láhàn báwo. báwo bíi ti báwo ta ló kó owó mi tó wà nínú old wallet mi tí mo fi sínú yàrá. owó ooo oh, ṣé o mean two thousand yẹn tó ń ranjú mọ́ mi nínú yàrá. two thousand fifty naira ni owó mi. ó dáná gbà fifty naira rí ẹ lélẹ́yìí mo kàn fíù pé kò ní nice tí máa náwó yẹn tán kí má lọ jẹ oyè alájẹ tán even though mo mọ̀ pé níná lówó so gba jọ̀ọ́ má bínú àbúrò mi ọmọ tí mi máa ń gbọ̀n tèmi bá ti ń pa mí I shiver eh? jọ̀ọ́ and I was so hungry má bínú ṣùgbọ́n jọ̀ọ́ má bínú. but ẹ̀bẹ̀ olúwa ń bẹ̀ mí náà wẹ́n tí mo máa kó owó mi níbi tí mo kó pamọ́ sí màá. You and I know how, the, the reason why I work my ass so hard to save up this money. Shitty mommy. Ugh. Don't worry, nothing will happen to her now. Well, look, on bother her unnecessarily. Look, Shuri, no parents would expect their undergraduate students to be bringing home money, except about to Paris school and they secure jobs. Look, anything to ṣẹlẹ̀ sí mọ́mí nsìn is a seasonal thing and you know it. Well, in tó ń mommy mọ́mí nsìn is not the usual and you also know it come on man ìwọ tó jẹ́ ẹ̀gbọ́n mi ló yẹ kó máa ṣe most of the things tí mò ń ṣe yìí náà why you just being wicked jo kí ni ìyá yẹn rà ní ìgbà ẹ̀gàn tó fi wùwà ìbìkítà fún wọn. gbọ́láhàn you are the one being irrational ah, ah. àbúrò ló jẹ́ sí mi náà àbíṣọ́ tó ju two thousand naira tí mo ná lọ ni. this is not the first time you have been stealing from me bro. I didn't steal from you gbọ́láhàn I picked up my brother's money or maybe even borrowed it sef. Oh. I have never had any money you stole from me refunded. Oh, so should I go and be begging outsiders? Eh? Who cares? Oh, biology. Hey, bro. This is about mother here. Our only mother. Come on. You and I know you make so much more than I do from only God knows what you do. Yet you steal from me. Gbọ́láhàn. Gbọ́láhàn. Mi ò jà ẹ́ lólè. I only picked up the money. Thank you. during love. Where are you off to? After my class. The earlier you start realizing that you're my other brother, the better for us. And see, bro, once you realize that you're my other brother, you start have to take start taking responsibilities, life will be so easy for both of us. Ah, Bolly boy, Alpha. Kí ló ṣe ọ̀gá ẹ̀ kí ló ṣe gbọ̀lì lélẹ́yìí ó lélẹ́yìí. Ọ̀gá kí ló ṣe náà? Wáyé tó Well, I'm, I'm fine, I'm fine. Ọ̀gá, you're not fine now. Ah, ah you don fine. You went and sabi well well. Kí ló ṣe ẹṣẹ́ ẹ̀gbọ́n ẹ̀sùn tí ń fún ẹyin ṣù Who else could it have been? Baba, calm down now. No go give yourself IBP now. Kò tí ì le tó báyẹn now. Wo ọ̀rẹ́ ó le jù bẹ́ẹ̀ lọ. Ọ̀gá wa, àṣálẹ̀ mo fẹ́ gbà lọ́wọ́. Alpha, wá pẹ́. má bínú jàre tade ló bà dé mi jẹ́. kí ló tún ṣe yín méjèèjì báyìí. can you imagine the idiot? The, the, the money I was saving from my bricklaying job láti send sí Momsi was spent on food by the idiot. Well, <laughs> he still remains your brother. <laughs> And that gives him the right to steal from me. Maybe you would have given him if you had asked. And my mom, It doesn't interest you to know that she's seriously sick and needs the money more than any other person? Don't mind me. Okay, I was just being sarcastic. Anyways, now that you're here, Charlie, what can we buy? If it's something I could afford, I can give you tomorrow. Uh, I'm not saying you should, but if you insist, you would have saved the moment. It's okay. fẹ́ múlẹ̀ ní báyìí. ọ̀gbẹ́ni wáyé gbèwó ní orin fújì. hey guys òun jẹ́ man, ló ṣẹlẹ̀ náà. ẹ gbọ́dọ̀ àwùjọ ìfẹ́ sáré rẹ̀. kí ló ṣẹlẹ̀. mi ò mọ bí mo sọ kọ́kọ́ mi sí jọ just borrow me yours i need it urgently. Uh, mm. uh, in, that case why don't you hold on Can I round up pẹ̀lú àwọn friends man? then we head them together. man only léwu Hey, ewu báwo now come bro you look tensed. mo gbàgbé gbogbo Yeah, surely ìṣẹ́jú kan báyìí ní láti dúró síbi báyìí má wọrí tí máa bẹ́ẹ̀ fi sábẹ́ rọ́ọ̀gì tí máa ti ṣe tí mo ní ṣe tán pẹ̀lú pé mi fẹ́ káwọn ọ̀rẹ́ máa fi pé mi ò fẹ́ kí o wà pẹ̀lú wọn something wàá ṣé wàá fún mi àbò fún mi. anybody tó bá fẹ́ ṣoore rọra ṣe é. maya chel. wait wait wait wait wait wait wait. kí ló ṣẹlẹ̀. Ah. Ah. pa pa pa pa. kí ló ṣe bọ̀bọ̀ mi. pa pa wọ́n tún ti fọwọ́ ni. you for put out for him mouth make he chop am. honestly gbogbo yín. ọlá ètò jẹrìí mi. mo dẹ̀ kọrin títí kọrin títí o dẹ̀ get message. orí ẹ̀ ó ti tọ́ tàyà mi. honestly ẹmu ló yẹ kó máa kọ lábúlé rubbish. tó bá wọn ẹ kó jẹ́ kó rí obìnrin yẹn wọ́n. mo rìn ní tó ẹ ọmọ alẹ́ mi máa kánjú bẹ́ẹ̀ yẹn. mo ní kí n sáré lọlé lọ máa ṣe match build up sílẹ̀ díẹ̀ ńlé ni mo kún máa tètè kúrò kíláàsì báyìí. match build up kọ́ match analysis ni <laughs> wọ́n ń fa pẹ̀lú nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ láàárọ̀ ìjọ owó nítorí ẹni tí ní ẹni tó bá ti sanwó kò lè ní good grade ní ca o. jọlá yẹmi ohun mọ̀ mi mọ́ ni don't you trust me? Eh? èmi alówó nílé tí ìṣẹ́ kan lè parí ọmọ bujẹ́ budanu ní mí náà ó ló ṣe é. Ah. mo rí ẹ bẹ́ẹ̀ náà ṣé àwọn ọmọ ẹlẹ́sẹ̀ kan bọ̀ tó tó dànù fún àbí ọwọ́ mi àtọ́ tẹ gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan. ṣàbẹ̀rẹ̀ anyway ìran obìnrin ló ń jowú ná ó yà gbà ó yà náà fà ṣé ká jọ máa lọ sílé báyìí o wọ́n ah, mo ṣe ní kí n sọ fún ẹ ní o i'm um, actually on. Um, kí ló ń jẹ bẹ́ẹ̀. mo rí period mi láàárọ̀ ìgbà tí mo wà ní class but anyways not to worry okay I'll definitely make it up to you but first I need to catch up my class governor okay. so I'll see you later bye bye yeah. I'll call you okay bye. Guys, when you're trying to do a comparison between the sciences and arts, you must be able to understand first the making of the world. kí ló fẹ́ wọ́n sí. expression of the making of the world ó sí ó sí rẹ̀. wọ́n sì wọ́n bọ́ ṣe ń carry over lẹ́yìn rí. shut up. wọ́n fẹ́ help life ẹ̀ tó ń ṣe bí. ó ní shut up. shut up. ǹjẹ́ ni ẹ so what I'm saying apparently is, you see, um, the making of science is, is more or less for me a spherical shape of Earth. You don't get this entire curve this way. Because see, ó are very difficult to get curves, especially when you are trying to achieve this kind of image. Ah, Ah, ah, ah. ah Yemi, báwo ni? Mo ní kí wọ́n fún fún promise me. This is 3,000 naira. <sighs> Wow. Oh, Oshigoni Jolayemi. You really don't know what this means to me. I really appreciate this. Oshigoni. <laughs> Actually, this is for a job well done, you know. This guy is such a genius. Ah. He made EEG a very simple cause for me. Mm. Obviously. <laughs> He's such a genius. He is a genius. <laughs> all right ó ṣe thank you. Oh ah, shit, the boy is good. àdìmí tó ṣàpràprà sí Ronaldo Mr Genius Mr Genius igi wọ́rọ́kọ́ tó da anything Oh, o da engine totally. ẹ eh, baba i just a cynical remind you you understand See, ẹran when you o get. Mm? Oh, oh. Are you guys kidding me? Ah, uh, ah, ah, ah, Stanchez, you of all people. She be Ṣé mi ò sọ fún ẹni nígbẹ̀gbọ́n mi Tádé ó jí owó you mò ń fi to láti tọ́jú mọ́ sí mi Ah, No be lie, no be lie, you did actually, you did. Eh, me come sọ pé me. rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe ni o. Rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe o. Eh. Ṣé ìwọ mọ̀ wípé? tí girlfriend ẹ̀gbọ́n èèyàn tó bá ti ń fowó báyàn lò tó ti ń fi gift gbogbo ẹ̀bẹ̀ ó ti ready láti fi ti bínú ọba ẹ̀ lónìí mẹ́. àwọn alábi àìkẹ́ máa jọ. Ọ̀gágò tó ń sì, mo tó ń sì, ọ̀dọ́dá jè, Uncle Stavislaski. Stavislaski ó fọ ọmọ ọlọ́wọ́ lẹ́nu. i um, no go buy knockout for me again. yẹyẹyẹ yìí ti máa ń pọ̀ jù what's this. kọ́ọ̀sì knockout ti bá mi. ọ̀gá sori three k tó wo yẹn bọ́bọ́ yóò ní plans jọjọ orí ẹ̀ lọ má lọ ro o lè rí fifty o má ro. ọ̀gá sọ̀rọ̀ pa earth sọ̀rọ̀ pa earth wèrè nǹkan tó ṣe náà kọ́ ló lè parí yẹn sọ̀rọ̀ pa earth kí ni ó dàbí orí ọba Benin yẹn. Yes, come in. Good day, sir. How are you? Very well, thank you. How are you? Hello. Sit down. Good day, sir. How are you? <laughs> As usual. Yes, sir. Um, um, um, I, I, sọ̀rọ̀ náà ẹ̀dẹ̀ wa ń wò mí bẹ́ẹ̀. ṣèbí wọlé fi wí. actually sir. Eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé we were having this um, conversation um, after class class they take lady and it's about memory. and um, I was telling them actually ni pé from a submission tí mo kà although mi ò rántí um, scholar ẹ̀ mà tẹ́ wọn bẹ́ẹ̀ but eh, <laughs> sorry sir eh, so but uh, it's actually about the possibility of anyone remembering his or her memory as way back from his or her mother's womb. Is it possible, sir? That's a new one. So it's not possible. Well, um, since you have asked, Otibere, so I will have to mm, give you an explanation. I've taught you painting, history of art, drawing, general drawing, um, introduction to anat anatomical drawing, and um, the recent is aesthetics. And in aesthetics, we talk about aesthetic capabilities. That is the ab ability, the extreme ability, excellent ability to be able to recall Im images in their vividness. Oh. Uh, okay. uh, sir, please. So for you, sir, sir, okay, sorry, sir. okay. What about a six-month-old baby? Six months? Yes. Now it's not possible. Even, even two years. even two years. Ẹsẹ̀ ọ̀gá tí wọ́n mi kọ̀ sọ mi ni pé láti ìgbà tí mo ti wà lórí tí mo máa ń ké àwọn èèyàn máa ń jó sí. Ah, báwo ni ẹ ti ṣẹlẹ̀? Ah, eh. Tó bá ké sí. You see, you see, some of these things, they are adages or they are what we call their norms. They are norms in every society to show you that maybe when you were in the womb they, there was special care for you, or you didn't give too much of trouble, or the way you acted when you were there, they, they could see some of those mannerisms when you are now when you were now born. but it doesn't really mean that it's not possible. ṣé kò ti miss road sir ó lóun máa ń kí ó máa ń jó sí inú ó wá ṣe fine he doesn't know how to sing sir. no you ask questions when you ask questions you grow. Sir. Why then do some pregnant women read with their babies while the babies are still in the womb? I like that question. Okay, sir. That is very relevant. Um, now, he stole that from me. Shut up! What do you know? My project. Okay, now listen. brain. Um, you see, when a student is pregnant, <laughs> when a student is pregnant, when a lady is pregnant, and also involved in educational pursuit, the the the your hormones, the brain, everything about your perception they, it's like there are three times. So you, you, you, you discover that you, you, are, you, you are kind of more intelligent, you are more alert, so you are able to pick whatever you read. It's not that the baby is reading. <laughs> The baby is not reading, but because of your condition, you are hyper. That's what we call it. All your senses, everything about okay. you, you are hyper. We're talking mm. about retentive memories and recollection and all. Retentive. Yes. That's yeah. that's still about memory. Yeah, that's still about memory. People who are very retentive with memories. That's relative. Uh, that's uh, relative uh, yeah, because I know there are some some of our friends that smoke weed. you know hmm. i mean tobacco exam wọn máa ń pass talking about tobacco exam wọn máa ń pass baba baba yìí try ẹgbà kan as if biology person ṣe dada is that what he what he does yes as if biology person ṣe dada. so who so who among you he does he, i don't know they do it. now you see you you you you have read something and then you've now taken drugs igbo or anything whatever you call it and um, your brain is able to recall what you have read now let me tell you one thing if i ask you to imagine the devil definitely you are going to do what we were taught in the nursing school hmm. somebody mm. ugly oh, blah blah yeah, blah, yeah, blah. now oh, no, but if that is not really the devil but if i ask you give me a sketch of Mercedes Benz all the value systems in the Benz, you can remember the logo and everything. It's because you have seen it. Because you have seen it, you are able to imagine it and you are able to recall it. When we talk about identity capabilities, all of us have it. But those who have hyper identity capabilities are those who are able to become cartoonists people who can draw without looking at any references. Mm. So we all have the ability, but it, it, it depends on the way you are able to. Um, uh, bring, bring it. pride ni ẹyẹ sọ kí ni ẹmu mọ pé mo good jù ọ mo but your last your last your last performance you didn't score eight. thank you. sáwọn ìlú ní malaria àgbà ẹ̀ ni. malaria wọ malaria ò knockout for you. ah yes yes yes. props sir thank you sir. ah so you know about knockout too. Ah, I get you know man. n débẹ̀ ẹ mọ̀ I want àwọn ọ̀rẹ́ mi máa rò pé mo ṣe mí o tí knockout. mo ò kí mo ò kí oh, carry out. no hey eh, understand so they don't believe me no èmi ò tó. Eh, almost eight o'clock I have my exams my tests. Uh, okay, sir. Uh, uh. Uh, Thank all right, prof. Uh, ẹ ṣé have a nice day. Yeah. Thank you. All right, sir. Ẹ má jà o. Ẹ ṣé sir. Ah. Who's that, Sanye? Hey, come in, come in. The door is locked, bro. ṣe ní ilé yẹn náà àbúwábá ni ṣé wọn pé búkì nìyẹn that's Jola Yemi's friend your girlfriend. kí ló kàn ẹ́ bẹ́ẹ̀ ṣé kò tó bá wá nìyẹn. well àbúwábá nìyẹn náà but Tade mom sì ti kú. kọ́lọ̀ ń tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Tade Tade mọ̀m sí ti mọ̀m sí ti kú. Ọlọ́run tẹ wọn sáfẹ́fẹ́ rere. ṣe ti Don't worry, nothing will happen to her now. Wọ́n ló kàn ń unnecessarily. Look, anything tó bá ṣẹlẹ̀ sí mọ́mí nsìn is a seasonal thing and you know it. Nǹkan tó ń ṣe mọ́mí nsìn is not the usual and you also know it. sì wá ṣe tán gbọ́dọ̀ àgbà. Ah, àná ilé náà ni. Ah, ọmọ gbọ́dọ̀ bó o ní o káàbọ̀ ẹ sì kú ọ̀rọ̀ èèyàn. ẹ ṣe bá. ọlọ́wà bá a tẹ́ màmá sáfẹ́fẹ́ rẹ o. àmì mà. ẹ̀gbọ́n rẹ̀ ń kọ́ òun náà máa tó dé ní kété tó bá parí ìdánwò. ṣé adélé ṣọkan akin o. ẹ ṣe ma. ǹlẹ́. ta ni ọmọkùnrin tẹ̀ kíkọ ọ̀rọ̀ èèyàn yẹn. ẹ ìkan nú àwọn ọmọ àpèkẹ́ tó kú lóru jẹ́ta mọ́jú àná ni. ẹ dákun yẹn àpèkẹ́ wo nù ú. àpèkẹ́ ọlọ́mọ wèrè tó gbajúmọ̀ jùlọ ládùúgbò wa yìí. ó ti o kọ́ lọ́mọ máa pọ̀ mọ́ fọ́lọ́mọ màá ní ibẹ̀ ń lọ wà ẹni orí rẹ̀ pé gan kò tọ́mọ wọlé ẹ̀kọ́ girama bẹ́ẹ̀ ń ta sí yunifásitì wèrè lọ́mọ rẹ̀ méjèèjì wá gboyà kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ ibẹ̀ ni ó wà. finished my university with the best of GPAs. Mo wá iṣẹ́ títí, mọ́ mi ò ríṣẹ́. Ojú pọ́n alẹ́ ní lẹ́yìn mi. Mo mú lẹ́ni lẹ́yìn nìkan ni. Lẹ́yìn, kò fojú rẹ wo ni. I suffered. I really suffered. Tade couldn't help me. Yet, I love him. Gbọ́láhàn mo ti sọ fún ẹ pé kó tó wá síbí báyìí kó máa pè mí lórí fóònù. The stigma of being known as a, a popular mad madwoman's son suits you more. Wá síbí báyìí wá fi ẹ̀gbin ẹ̀ rẹ̀ mi lára. Keep away bro. Eh, Khalid Khalid ọ̀bọ yìí dáa Khalid. Eh, eh, eh, ọ̀gá ah, ah. <laughs> ọ̀gá ibi ni mo wà <laughs> ẹ àwọn ajá yẹn àti bí ọjọ́ mẹ́ta náà ti ń gba biribiri in fact ìkan náà wọ́n tún ní staphylococcus eh, ẹ mo wá ní kí n máa ṣàlàáfíà ẹ <laughs> ẹ má bínú ọ̀gá. Khalid. sa. Khalid. ọ̀gá. o stupid bàjẹ́bàjẹ́. sa. ẹ̀mí ló ti jẹ́ wípé ìwọ ló fáwọn ajá yẹn lóúnjẹ. ọ̀gá. anyway. Uh, jọ wá fún mi ní two hundred kó bá ń fún idiot kó máa padà lọ síbi tó ti ń bọ̀. Eh, àwọn náà jẹ́ idiot. sọdẹ̀ dá lójú ṣá pé àbúrò ọ̀gá rẹ̀ wọ́n jẹ́. kí n fún ẹ mi bá yọ fifty naira àánú ẹ kó jẹ́ bí one fifty but ó ṣàánú ẹ pé mo kàn wọ́n pé irun gbọ́n tó pọ̀ yìí wà á fi fifty naira orí ẹ̀ wà á fi ra ìpara wà á máa fi pa. dàgbà. ẹ ṣe sá. ó yá bó yá yá yá dúró dúró dé. ebi àárọ̀ àti ìtàlẹ́ ò ní pa yín. bọ́tà bọ́tà bọ́tà. ẹ ṣe. tí ọmọ ọmọ ni dé látàárọ̀ tí mo ti ń dúró díẹ̀ kí ló ṣẹlẹ̀. mo ṣe ń sọ̀rọ̀ ọ̀gá ọ̀ṣẹ́ mi pé ibi rẹ̀ ló wà ọ̀dà kò. wọ ọ̀rẹ́ mi má bínú bá ṣe ń forí tì níyẹn pẹ̀lẹ́ kó já máa lọ lé wọn náà mo dédé wà á dúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ báwo ni. àlàáfíà hmm. ah, ah. Ah, ọmọ mi ń kọ. wo bàbá ẹ ti gbé lọ léwo o jẹ́ kí n rọ́jà tà látàárọ̀ ó kàn ń sunkún ni wo gbogbo díẹ̀ bí èélá bí àgbo mi ti ẹ̀ mọ̀ pé kò yọ̀ sí nídìí ni mi mọ̀ ẹ́ mi mọ̀ dúró ná dúró ná diapers wo ló lò fọmọ yìí. o ọkùnrin lówó ẹ̀ kan ni mo kọ̀ rà mí níwó mi ti ẹ̀ mú wó kó wa ń bẹ́ ṣá. ọ̀rẹ́ mi pọ́kú lówó ẹ̀ mm. ẹ̀ torí pé nǹkan chi bó ṣàfẹ́ pọmọ lọ́mọ pọ́kú lówó ẹ̀ ó tiẹ̀ wà lọ́kì ìgbà tí mo dé gáràjì ni mo rọ́ọ̀rẹ́ mi kàn fà jumbo park ló rà ṣé ni mo jáyọ̀ kan gbà lọ́wọ́ rẹ̀. irọ́ òun dà fún mi òun dà òun dà òun dà òun dà ọ̀rẹ́ mi o ṣe o ṣe o ṣe o ṣe. àkójẹ ah, ah, ní sùn. wo ṣe wo ọmọ mi á lè sùn dáadáa o ṣe wo má yẹ kí bàbá ìbínú já máa lọ lé já lọ já lọ já lọ já lọ já lọ. ẹ kálẹ́ o ẹ kálẹ́ o ẹ kálẹ́ ẹ jọ ebi àárọ̀ ebi ọ̀sán àti talẹ́ òní pa ṣé mo lè rí nǹkan tí mo lè jẹ I am hungry please may God bless you. Amen. Ẹ ní rí dààmú. Àmín. Ṣé. Ẹ ẹ sọ̀rọ̀ ṣé ẹ lè bá mi add rice mọ́? Ah. Kó lè kún inú mi. Bó jẹ́ tútù bó jẹ́ sísè náà ni. You can just add anything. Ẹ lè kò sí nǹkan tẹ́ lè add pọ̀ mọ́. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Kó lè kún ikùn mi dáadáa ni. I'm really hungry. Rice. Báwọn ọbẹ̀ ẹ̀gúsí náà sí. Ìyẹn náà dáa. Ẹ gbà. Ẹ ṣe. Ó dàgbọ́ ṣe. sọrí ẹ̀yìn kádàrá rẹ̀ rọ̀ mọ́ òwe àmọ́ ọ̀ lè lákùjọ o wo bí n bá wá ní fi dúdú pe funfun fún ọ àfi kó o yá lọ rèé wá kádàrá ẹni tó súnmọ́ ọ bí ìṣọ̀rùn lóní o bí bẹ́ẹ̀ kọ́ a wòmí ọ̀ tálákà ọ̀ tálákà ju èkúté sálángà lọ ni o. bàbá. I am not lazy. Ah. <laughs> ẹ mọ gbọ́ ọmọdé ta ni bá ẹ sọ̀rọ̀ Lizzy ah, wo bó bá gbé ọ sípò Dangote ọ lè kún ọ̀rọ̀ jọ bíi tiẹ̀ ah. sọ́ọ́rí ìwé ní ìpín rẹ̀ yàn wá látòde ọ̀run ìpín rẹ̀ ò nírànyàn owó. bàbá kí mo wá lè ṣe báyìí ìyà yìí pọ̀ jù ojú ń tì mí láwùjọ. ṣé bó o lẹ́bí. ẹ̀gbọ́n mi ni ẹnìkan ṣoṣo tó kù níkù. wo hmm, àfi kí ajé ya rọ̀ mọ́ ẹ̀gbọ́n rẹ ọ̀hún ni o torí kádàrá rẹ̀ láàyà lò tá a lò fún ọ bí ìbá ṣe bẹ́ẹ̀ ajé ẹyin lu ẹ̀gbọ́n kò yé mi tó bàbá. sọ́ọ̀rí ẹ̀gbọ́n rẹ̀ hùn àfi kájé ya rò mọ́ kádàrà rẹ̀ là á lò fún ọ bàbá dàbà ti lè ṣe báwọn bọ́ ti mọ́ bayín lọ́nu bí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá o. dáadáa kún dáadáa ẹ̀jẹ̀ ó kún náà ọ̀ká ọ̀dà fún ọ. ọkùnrin sẹ́ńbẹ̀ ń wò. wòmí ibi awíládé yìí o àdánù ọ̀yà bẹ̀rẹ̀ kó o mú mo ní kó o ọ̀yà yẹn ṣe ọkùnrin ọwà bẹ́ orí rẹ̀ bọ́ba ilé bẹ́ẹ̀ ajẹ́jẹ́nu mo ní kó bẹ́ẹ̀. happening here? Tọ́lá ò ní. Ó máa fẹ́ pa mí ni. He wants after my life. Eh? Where's Bola Wantade? I'm, I'm not very sure, but I'm, I'm pretty certain he's around here somewhere. He's around here. Tade, I am not here for cheap jokes. Ibo lo fi àbúrò I'm sure he's fine. I suppose, but I can explain. Who better kó explain it to jó títọ́ ọbẹ̀ fún because I have every information here. Sade, abíwò kan ni ọmọ àpèkẹ́ ọlọ́mọ ni, wèrè tó gbajúmọ̀ jùlọ. Wọ́n á pín sáárùn ooo, ẹ̀mí wọn á pàjùbà pa kándò ooo, ẹni bá ní jòrúkọ pín níṣẹ́ alẹ́ àná. bẹ́ẹ̀ ni ó bá ní jàgbó tó rọwà wàkàwàkà kájú mẹ́ta àwọn àgbàgbà ò gbẹ̀yìn ọ̀rọ̀ wọ́n ní pé ó sùn wọn bá ìyá ẹni ìṣẹ̀ṣẹ̀ ni bàbá ẹni ìṣẹ̀ṣẹ̀ ẹni ìṣẹ̀ṣe là bá bọ́ nífẹ̀ẹ́ ká tó bẹ bọ́ra ìṣẹ̀ṣe. Gracias. ó kú ìjókòó. ẹ̀sà àwòrán ẹ̀ àti aṣọ ìwọ́lẹ̀ tẹ́ni kí n mú wá òun ló wà nínú nylon yìí. iṣẹ́ ti di ṣíṣe nù. Isa dé ọmọ aláṣẹ jẹ ọ̀wọ́n dé ọmọ aláṣẹ là. àmọ́ bàbá ẹ ṣe fi ń dá mi lójú wípé àbúrò mi ò ní kú. ikú kì í pẹ́ta lójú ràn anaki kúnlẹ́dì wo àpasáyé ńlá fi ṣe àkọ́ gba kádàrá rẹ̀ náà yóò máa jẹ yóò máa mu yóò sì máa rìn wàǹsàwàǹsà lórí ilé a máa máa ṣe ètùtù ẹ̀mí gígùn fún bẹ́ẹ̀mì rẹ̀ bá ti ń gùn bẹ́ẹ̀ ni búròjì rẹ̀ ó sì máa jí fíyùn dá mi. ẹ ṣe o bàbá ẹ sọ ògbà wo la máa gbọ́ èsì gbogbo ètò. kankan lèwe iná jọmọ warawara lọmọdé tó kó èsì sí bọ ilé ọgbà ọ̀nà ọgbà ní ìṣẹ́yìn àárà gbà oorun tó bá sùn níjì ń jí òní wọ ajéwọ̀ bọ́ ọ lálejò bó bá ti wá bọ́ ọ lálejò tán oṣù mẹ́ta mẹ́ta ní òwà mọ́ wa bọ́ ọ lajẹ́ bá bá ọ jókòó ló bá bàjẹ́ là. ní kíákíá báyìí. ìgbọ́n náà ń gbóhùn làájọpọ̀ lọ bá a bá jẹ́ tútù yíyí báyìí ni ó yí. ẹ ṣe gan. kò tọ́pẹ́ ẹ ṣe mm. ẹ màmá rí yín bá sà. Ah! Tade inú máa jìn o àṣàyè ló máa ń fi ogun jani tí wọ́n tún máa kí ni kú ogun you did all of this to your brother your only brother because of money. Ah, okay ká tiẹ̀ wá gbà pé gbogbo eléyìí ló ṣe fún un kí ló dé tuntun wàá rán lọ sẹ́wọ̀n kí ló ṣe fún ẹ. actually ẹ̀wọ̀n tí mo rán gbọ́ láwọn lọ kí n ṣe láti pa kí n ṣe láti pa mo kàn ní kí n fi pamọ́ ni because I've been instructed pé mi ò lè help ẹ tó bá dẹ̀ kú it be a setback for me inú ilé mo wà náà inú ilé mo wà láàárọ̀ ọjọ́ náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ o fọ́ ni gan sa o ní láti rí Ferrari tó ń bá mi gbé bọ̀ tó bá ń gbọ́ ọ̀sà prapra ọ̀sà propro ó bẹ́ẹ̀ gan òun gangan náà ń pè bẹ́ẹ̀ ó máa tó dé wàá fọ́. Ah, Sean Sean kí ló máa ń ṣe ẹ báyìí náà tábà wá sọ wípé torí pé a ṣẹ́ṣọ owó àwọn tí wọ́n ti wá ṣe síwájú wa mm. wọn ṣe làwùlàwù mm. ó yẹ mm. ká fi ẹ̀rọ báyìí ká fi lólé ayé ni ìwọ ṣe wá fi ẹ̀rọ sílẹ̀ lọ́rùn àti pẹ̀lẹ́kùtù ibo ni pẹ̀lẹ́kùtù wà nígbà táwa ń ṣẹ̀ṣọ́ ajé no àwa lówó tó ń ṣe wá ní ká máa ná orí wọ́n náà gbọ́ nǹkan tó sọ náà ó ní mọ́tò ẹ̀ ń ṣe overheating ah mọ́tò yàtọ̀ sí káà káà ó tún wá yàtọ̀ sí machine machine ní tèmi ń bá ẹ sọ tó ń gbé bọ̀ ẹ ọmọ ó jẹ́ náà owó ìkojú ti iṣẹ́ tó bá wọ ẹ̀kú lọ gbé jíwa gan anything táwọn kidnapper bá mú ẹ mi ò sínú committee of friends. no wo you have the money don't you. ah See. ẹ tí we ìdè ah kí ló dé. kí ló ṣẹlẹ̀. ọkùnrin ọkùnrin ìgbàanì tẹ́lẹ̀ pé ní àbúrò yìí òun náà sọ wá bá mi lẹ́nu géètì ń sì tó sọ fún mi wípé ó ń domi lé lórí. Ah. ẹ fi wáyà iná para ẹ. yé yé. ní ìsàlẹ̀ kájọ là níbẹ̀. ṣé màmá kan tẹ́lẹ̀ yìí ṣàgbá ti fẹ́ fọ́. and guys ẹ jẹ́ ká sáré débẹ̀. ìdúró sí ìbẹ̀rẹ̀ òsì. kò sí kò sí kò sí kò sí kò sí kò sí. wọ́n dúró bó ló ń lọ. Bàbá ní mi ò gbọ́dọ̀ gbìyànjú àti help Bọ́láhàn yet he mustn't die. pa mí sáyé ṣé èmi tí mi ilé fájá lóúnjẹ ló ní kí n máa fún èrè lóúnjẹ tí mi ti ṣiṣẹ́ gbà bá ògùn rè n má fi lè kú tí wèrè bù mí jẹ ẹlẹ́dàá mi ó béèrè lọ́wọ́ ọ̀gá ìjọ. abẹ́mi sà. mo ti tọ́ wèrè. bẹ́ẹ̀ ni sà ẹ̀yin ni sà. Eh. ọ̀gá ló ní kí n gbé fún yín sà. Eh, ẹ ṣe sà. Ah. Eh. ẹ dákun kò rí bẹ́ẹ̀. ẹ súnmọ́ mi. mo kéré lọ́jọ́ orí irun ló kú tásọ ya mọ yín lára yìí ṣé ti mọ̀ túmọ̀ ẹ ni. ó ti yé mi sà. yẹ sà. ẹ lè gbélé. ayé oyún ò ní bàjẹ́ tán yányán ẹ nípa àwọn òbí yín lẹ́kùn, o ẹ ṣe gidi gan ni. okay I will call you back. I'll call you back. All right. Ah, uh, why tó jókòó? Mo wà ókè báyìí. Mo ní kí àwọn chairs yẹn ti ní ìtìjú kí n fi aṣọ mi stain wọn Me me me me Mélòó mélòó chair? Ọláhàn ilé nílé ẹ jọ jókòó. ẹ o ṣe. bí mo ṣe ń sọ lọ nínú mọ́tò ta ló lè bìlíìfù pé irú ọmọ tó kẹ́yìn lè mọ́tókẹ́ torí owó tí kò lè dáná tán ló wá fi oògùn yí ojú mi kúrò lára ẹ̀ àbúrò mi ọmọ ìyá mi kan ṣoṣo mo dẹ̀ tún nígbàgbọ́ wípé spirit mọ́mí yẹn tí kò sùn ó pẹ̀lú ìdí tó jẹ́ kí n pàdé wòlíì yẹn. gbàdúrà lèmi náà gbà kámù ọ̀sùn ah, mo wò pé pẹ̀lú gbogbo ìyàtọ̀ àtijọ́ jẹ sẹ́yìn why would my only brother turn his back at me? Huh? The veil is lifted now, Gbọ́láhàn. So o ò ní láti máa ro àrokàn tàbí kó máa contemplate suicide. Nígbà tèmi wà ní ààyè láti ràn ẹ́ lọ́wọ́. Ṣòrí tó bá ti bọ́ síta bẹ́ẹ̀ ń sìn. Khalid yìí ó máa drive ẹ there's a car outside Khalid will drive you to the brand new house I just got for you and the car is yours too. Eh? ten million wà nínú kéèsì o máa fi establish ara ẹ pending ìgbà tí màá ro gbogbo nǹkan tí mo fẹ́ ṣe fún ẹ. Am I dreaming? So somebody please wake me up. Ushe gan ni tade. Ushe. Wo. Wo. O ní rogun ìjákulẹ̀ láyé ẹ̀. Amen. Àmín. Ọláhun, kò sẹ́kún lọ́rọ̀ ẹ̀ Stop crying. Stop it gbogbo àwọn kìíní ó yẹ kí n ti ṣe tipẹ́tipẹ́tipẹ́ tí kò bá ń ṣe ọmọ olórí burúkú má ṣàǹfààní ọmọ tó kẹ́yìn tó fi oògùn ṣí ojú mi kúrò lára ẹ̀ ó yẹ kí nìkan máa bẹ̀ ẹ́ pé kó má bínú jọ má bínú àbúrò mi. ọ̀sẹ̀. Hmm. ìtọ́pẹ́. owó ẹ̀ máa ròkè ṣe ṣe ẹ̀gbọ́n mi ṣe dídé kókó. ìwọ ó ṣe lọ ó ṣe lọ ètò gbé mo wọ bàtà wọn dé gan. ẹ kò sí problem this is your house eh. Bọ́láhàn ò ní problem. mo wà ókè báyìí. so ṣé o ti fẹ́ máa lọ sí àbò máa jókòó. Ah, <laughs> eh, ara mi ò balẹ̀ náà ni ìgbéyàwó kò kú kò kò. Yeah, man. jẹ́ máa lọ ṣùgbọ́n Khalid wà eh, níta Khalid one níta he will drive you má worry. ó ṣe gan. all right kò tí kí a rẹ Ọlọ́run ṣe ó ti today. tàbí ìtàdé mo tún ti ń pè rẹ lórúkọ <laughs> mi. ó yé mi it's okay. Ah, ayé ẹ ti dá. ó ti tó ó ti tó ó ti tó. ó ṣe o. ẹ eh, kò it's okay it's it's okay. ẹ ká sọ sá. ẹ ká sọ we have a need to search this car. ṣé Tókunbọ̀lé ẹ̀gbọ́n mi tádé yẹ̀ṣẹ̀ ra fún mi ọ̀gá. ó yé mi sir a ní information pé mọ́tò tẹ gbé is a stolen vehicle and it's also loaded with contraband. <laughs> ọ̀gá there must be a mix up somewhere. ẹ ṣe rí mọ́tò eléyìí. Hmm. Tókunbọ̀ báyìí ni ọ̀gá mi Tádé ẹ̀ṣẹ̀ ẹ̀gbọ́n mi Tádé ẹ̀ṣẹ̀ ra fún mi àbí ọ̀gá Khalid. Uh, we haven't accused you, sir. Shotiyeyin, uh, what we are saying is that we need to search the car. Ẹ tẹ́ bá dẹ̀ wà cleared, ẹ ní problem pẹ̀lú wa. Shotiyeyin, ẹ lọ free. Ẹ ẹ má bínú sí wa. Ẹ ẹ sà, uh, ọ̀gá mi, ẹ bá ṣí bóòtù please. Please search the car. Wọ́n ní ṣí bóòtù ẹ ṣí bùtì ẹ. ayọ̀kọ̀ jẹ́ ọmọ ẹ̀gbọ́n mi ni o dádì ò ní take care lightly. it's okay. are you sure. it's okay. ẹ má bínú sí wa kí ló wà ní box tẹgbẹ́ dání yẹn. eléyìí sá. ẹ ẹ. <laughs> owó tí ẹ̀gbọ́n mi tadé tí ayé ẹ̀ máa da tó yẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí í da tó yẹ̀ṣẹ̀ gbé fún mi ló wà nù ẹ ti search mi already ọ̀gá ẹ ti search mọ́tò ẹ̀rí nǹkan tó lè implicate mi bẹ́ẹ̀ náà. ẹ má bínú ẹ má bínú iṣẹ́ ti wà là ń ṣe ṣó ti yẹ yín tàbá ti ṣẹ̀kẹ́ tàbá dẹ̀ rí pé kò sí ohun tó jọ mọ́ ohun tá à ẹ máa lọ free ẹ ní wàhálà ẹ jẹ́ ká rí wọn. ẹ ẹ̀dẹ̀ mẹ́gbọ́n mi ni o hmm. gbogbo wọn tẹ́bí ń lọ mí kò ní tèkẹ́ yìí sí pẹ̀lú yín o kódà. ọkọ rẹ ta. are you sure. yes sir. search thoroughly. Okay. Uh, confirm it. Adosa. <laughs> uh, eh, meanwhile, see you. What ilé <laughs> but uh, eh, títà àwọn boys nìyẹn Here, pick him. kí n ló máa gbọ́ lórí fóònù. ok boys. tàwọn boys nìyẹn you see uh, CEO sori o wà ní gbọ́ pínpín látọ̀dọ̀ tèmi no gbàù. gbàù. gbàù. kí ló dé dé gbàù yẹn là o láì ṣe pa ṣiṣẹ́ fowó wa o ò ní gbọ́ gbàù látọ̀dọ̀ tèmi but I promise you wà á gbọ́ pínpín. Bọ́lá ẹ ṣe mo sọrí mo sọrí ẹ ṣe àbí kí kí lẹ ẹ jẹ́ kí tiẹ̀ àwọn boys àbí àwọn boys máa gbà. meanwhile finally sí o kankan gbọ́dọ̀ ṣàbúrò mi. very vital. ẹ tún padà sẹ́yìn ni mo ti sọ fún yín pé kò sí ewu tó lè ṣe àbúrò yín ṣe rí àbúrò yín abíyá mi ló wà bí mo ṣe tọ́jú rẹ̀ ni. báwa ti fọ́n bẹ́ẹ̀. kò lè fọ́ ẹ tọ̀ <laughs> mm. kò lè fọ́ ẹ ṣe mo lè wá lọ. ah o nice day. ah sade ẹni tó bá rí ẹ tí kò bá sá onítọ̀hún ti di ẹran àpàlà. You are heartless. I, I, I I only sent him to prison to, to protect him from, from, from committing suicide. That you pay me, for I call your master, pay me, where, help àbúrò me. Eh? Really? Oh, eh? Ó pa ọmọ ọlọ́mọ tí kò ṣẹ̀ sáyé. protection. Protection my foot. Tade, ẹranko ni ẹ́, ẹranko lásán lásán. Ó kàn dáwọ́ èèyàn bóra ni. But you know what? àbọ̀ wa bá re. I'll have to make sure the justice is safe first and I'll come back for you. Yes. Ah, uh, okay. Later. Mommy. Ah, ọmọ tó kẹ́. Ma. Kí ló ń ṣe mí báyìí? Ẹ̀yin ni mo wá rí. Èmi. E kí ni nǹkan tó urgent tó yẹn tó lè dúró dè mí kí n fi délé padà lálẹ́. mummy this can't wait ó ní ṣe pẹ̀lẹ́ mi èèyàn mummy i know this writer very well. Ah! kí ló wá débi tí mo fi kíní ìpamọ́ sí eh, this is somebody else's uh, intellectual property you know. Mom, mom, I know, mom, mom, mom, I know, I know. Ewo, I saw your relationship with this person ọ̀tọ̀ ní document tí mo wá lọ sínú yàrá yín kí n tó rí manuscript yìí Mummy, this writer is innocent. I know that more than you do. Mojisola, I honestly don't understand your interest in this. Wọ́n ti dá ẹjọ́ ikú fún young man tá à ń sọ̀rọ̀ ń pa yìí náà. Akunji, I know. I just want to satisfy my curiosity. I, I want to know what actually led the boy into the offense he has been accused of. You know, ọwọ́ mi lọ́mọ yìí now. You see, I was his mother's caregiver ngbà tí wọ́n bí ni màmá ẹ̀. They brought her to the hospital where I used to work before I started working here. And I've taken so much interest in this boy. And I watched this boy grow. I mean, I watched him grow into a very intelligent young man, even though his mother was a lunatic. So. Well, the only constant thing in life is change. Who possible come and change now? Exactly that is the reason why I want to know nǹkan tó lè mú change sí nǹkan tó wà yìí you understand what I'm saying ah, ah. kò yé mi kò tiẹ̀ yé mi màmá wọn gan ó ti tójọ́ mẹ́ta tí mo ti lọ wo màmá wọn n ò mọ state tí màmá ẹ̀ wà báyìí sìn just just do this for me please. Akonji the now. I just want to see him and talk to him. <sighs> Thank you. Good day, Nien. Mojísọ́lá Àkànkẹ́ Àbẹ̀bí. kò sí èyí tó pè mí tí mi ò jẹ́ jàre. you know this is very very risky. I know. Don't get it busted. Oh, <sighs> I'm, I'm not that stupid. I just need to see the guy and let him explain to me why he did what they accused him of. That's all. Ajọ ma go down ni o. No, it. Uh, I'll cover your flank. I don't want to go down myself. I really appreciate this. Fìyẹn <laughs> now, I'll be ó wà ní gbogbo yẹn. O eh? ṣe O I'm really grateful. I won't disappoint you. <laughs> O ṣe àwọn. Kí náà bọ́bọ́, mo dé know so much about him, and you never mention him or his story. Well, it isn't a family issue, so I didn't think you had to know about it. E, ẹnu iṣẹ́ And wait a minute. Kí ni relationship ẹ pẹ̀lú bọ̀bọ̀ yẹn tí interest ẹ ṣe pọ̀ tó lè? Okay. Um àbúrò I'm sorry I never mentioned Tade to you. And I've just been waiting for the right time. Mm-hmm. It's all right. Uh, mo ń Quantitative, eh? Oh, oh, it includes like numbers. It includes um. Hi guys. Uh, uh, It's okay. qualitative. Joe, can I see you for a minute in camera? Excuse me, ladies. I'll be back in no time. ọmọ tó kẹ báwo ló wá me ṣe mí báyìí náà eh? you know how much you mean to me ìwọ lóbìnrin àkọ́kọ́ tí mo máa kọ́kọ́ dẹnu ìfẹ́ kọ láyé mi fún mi lésì mi please you, you mean a lot to my world right now please jọ nítorí ọlọ́run náà. Shit, shit, um, can I leave now? ọmọ tó kẹṣọ tí yá ń bínú nìyẹn ni ah, ah. ó máa ń tètè bínú gan ṣá ah, actually eh, mo mo mo ra. Uh, àwọn kìíní wà fún ẹni you understand uh, and I know you like that. Eh? eh? Eh, eh, and inú mi á dẹ̀dùn tó bá lè fèsì sí um, ìbéèrè mi before Valentine's Day. Eh? mo ti wọ màmá ro. <laughs> o ṣe. But then, thanks for this. Thank you. uh, thank you, ladies. All right. ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí máa ti fẹ́ máa di egungun ẹja sí mi lọ́rùn báyìí. ok ẹ ṣe. egungun ẹja sí ẹ lọ́rùn bíi ti báwo jọ sọ fún mi kí ló difficult nínú mi ò ṣe àti pé bọ̀bọ̀ yìí kéré sí ó kéré sí ní ọkùnrin máa rí pẹ̀lú ẹ nínú campus yìí náà fine tó bá yẹ pé ẹ̀gbọ́n ẹ nì yeah it could pass but Gbọ́láhàn ah handballing ni bọ̀bọ̀ ó ti kí ah ah come on. ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì kò fẹ́ sọ nǹkan tó fẹ́ gbà fún yín hmm. handballing ni ẹ̀dẹ̀ ń gba owó àti ẹ̀bùn lọ́wọ́ ẹ̀ èèyàn tó yẹ kó dúró kó bá sọ òtítọ́ ọ̀rọ̀ níbi tó máa ti gbọ́ òun dúró síbi ìbá òun pàrọwà fún what more do you want in a guy the guy is brilliant now. That's exactly my point. That's why I can't answer him for now. But won't lack swag. Kò ní swag rárá mẹ́, wọ́n swag. Yes. Alpha. Alpha, how did it go? Man, still the same old story. Um, olo máa máa rò. Uh, but gift tí o fẹ́ fún um, Good! That's a sign she likes you ó mọ̀ kan ó ná máa obìnrin máa kọ́ fi ẹ̀ṣà kọ́ máa ṣe gbogbo ẹ̀ ṣó yẹ come on ẹni tó bá máa jẹun inú àpàdà òkè gbẹnu aké but uh, our friends though they seem to be the major obstacles tí mo ní. Ah, ah, they don't like me. kí ló pín pẹ̀lú àwọn ọ̀rẹ́ ah, èèyàn kí n wo ariwo ọjà o ọjà tó fẹ́ ra yẹn gangan ló máa gbájú ẹ̀ mọ́ báyìí tó máa concentrate hundred percent concentration come on man cheer up you've got a green light ó gba gifts ọwọ́ ẹ̀ ó fọ́ ni ní àlọ́jọ́. <laughs> Yo, bro. How far wọ́n kọ́ ni mò ń pè ní. kí ló ṣẹlẹ̀ tó fi ń sunkún náà talk to me talk to me. Uh-huh. What about her? I'm in love. dúró náà dúró náà wá ṣé ìfẹ́ ló wá jẹ́ kó máa wá mi ojú mu ah ah you are a man man Woke up to and express your feelings bro. I've lost count on how many times I've done so. But Pabolo Njasi. But then forget about her now. But that's the problem. I can't even pretend she doesn't exist. ìyẹn lágbára ń gbà yẹn o. Eh, well okay what if I talk to her for you. you, you, do that. that that be so kind of you bro. Oh, thank you so much. <laughs> Ah, Bọ́lá ọ̀hún. Adé ló ń sọ̀rọ̀ náà. Wá meanwhile, ìwọ kàn fún mi change the jẹ́ ń sáré lọ fi jẹun. Ebi ń Njewa report. For real? Hey, oh shit! Baddest àbúrò ever lived. Ṣé carry, carry. kárí. <laughs> klasę gej. Golão! What's wrong with you? Kí ló What's up now? What happened? I saw her. Who? Omotoke. You saw okay right in my room. Yes! That is what I'm talking about! you see, I told you, she would come to your room herself. So, what happened? Tell me about it. Is She tearing up. Money non jolly labi aṣọ oni ki ma gbalu What's your problem? What's your problem here? Excuse me, bro. I caught a motor care right on my brother in the room, making love. play the fast one on me. Tade owó tí mo ti jìṣẹ́ jìyà fún Tade gbọ́nà ẹ̀bùrú yọ sí mi. Ẹ̀ṣẹ̀ni tó fún ni lọ́gẹ̀dẹ̀ pípọ́n kọ́ lólóore èèyàn. Ẹni tó fún ni dúdú gangan lólóore. Ọ̀gẹ̀dẹ̀ pípọ́n máa ma Shut bàjẹ́. Shut ṣe ṣe ṣe ń pòwò ń pòwò ń pòwò òsì. I told you I told you obìnrin ò ṣe é nu ẹnu fun, mo ti máa sọ fún ẹ tó bá ti torí obìnrin kan tó bá kú ẹgbẹgbẹ̀rún obìnrin ló máa gba sàárè ẹ̀ kọjá wọ́n á tún ni wọ́n á lè kọjá orí grave ẹ̀ báyìí ni ó wá ń ké sí mi ò ní problem kankan pẹ̀lú tó kẹ́ ọ the only problem I have is your brother Tade Tade is so mean I don't know what you ṣé ìyá kan náà ló bí wa tiẹ̀ ṣá Tade is <sighs> so kí la máa ṣe báyìí. ṣé náà ju ẹ mọ́ báyìí sí. guess what. what. láti ṣe mí wọn láti ṣe ara I Ciao. Sorry, I did that part with Tade. Mommy, mommy, lied to me. He lied to me that Gbọ́láwọn was epileptic, that I had a terrible medical record. Mọ́mí, ọ̀daràn ni Tádé, kò tètè yé mi ni. Tádé ló set up Gbọ́láhàn pẹ̀lú hard drugs. Lẹ́yìn ìgbà tó ti lo gbogbo àǹfààní ara ẹ̀ tán, mọ́mí, mo record gbogbo nǹkan tó sọ pátápátá sórí fóònù mi. Please. I need you to help me, Ejo. Just help Bolawo for my sake, please, Mom. Please, I beg you. I beg of you. Anything tẹ́ for me, ṣe fún mi, Ejo, Mommy. Mommy, you are not saying anything. I need you now, please, Mom. I'm sorry, but it's too late. Mom, we can still help him. He's not too late. He's not. I got a call this morning that Bolao gave up the ghost. No! No!